ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وان اصدق الحديث كتاب الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته òní ni ogúnjọ́ nínú oṣù ẹlẹ́kẹsàn-án oṣù Ramadan èyí tó ń ka ìjírà anábì sallallahu alayhi wa sallam lónìí ó jẹ́ ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn ọdún mẹ́rin àti ogójì ọdún lé ọdún márùn ìjókòó àlùbáríkà yìí ó ń wáyé lọ́wọ́lọ́wọ́ ní àdúgbò àlùbáríkà níbí torí pé gbogbo ààyè tí mùsùlùmí bá ti ń sẹ̀mí ààyè àlùbáríkà ni ní ń fẹlẹ̀lẹ̀ nínú ọgbà àlùbáríkà ṣùhàdá Islamic Society of Nigeria èyí tí Alhaji wa Adégbóyè tí wọ́n jẹ́ olùfi ìjókòó yìí lọ́lẹ̀ èyí tó kó àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ńlá sínú àti àwọn adarí ẹ̀sìn àti àwọn tí ọlọ́run ọba wa tó fi ta kókó láàyè kọ̀ọ̀kan a dúpẹ́ fún olúwa ọba tó jẹ́ kí àwa ta jẹ́ olóríire kájọ pàdé láàyè ibi táwa yìí mo ti kí wa ní kíkí tó fi ń da jù nínú kíkí òun náà ní kíkí sálámà mo mọ̀ pé tí wọ́n bá kí bàbá wa Zakariya pé ẹ káàárọ̀ àbí ẹ káàsán kò ní tẹ́ wọn lọ́rùn bíi pé mo sálámà sí wọn bẹ́ẹ̀ náà ni dókítà wa dúró jayé àti gbogbo àwọn èèyàn ńláńlá tó wà ń bí láàárọ̀ yìí à ń bẹ olúwa ọba tó fi yín kẹwàá nínú Islam ọlọ́run já jèrè yín pẹ́ o àbí ọlọ́run ọba kó fi ìjókòó tò nínú àkúnú òṣùwọ̀n sẹ́ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan wa. wọn tó mọ ń bá sẹ́ ẹ̀dá si. ọlọ́run kó gbé wa jìnnà sí i mo kí ṣẹ́ẹ̀kì wa tí wọ́n ti àdúrà ìbẹ̀rẹ̀ mo kí bàbá wa al'imam imam hayyakumullahu tí ọlọ́run ọba bá fẹ́ tó bá jẹ́ pé nínú kọ́dọ̀rọ̀ ọlọ́run òun ni pé ọgbọ̀n ni àwẹ̀ tọdún yìí máa jẹ́ ajẹ́ pé tílẹ̀ bá sún mẹ́wàá péré ló kù. wàláhì làmì aláwọn èèyàn tájọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí láìrò ti tẹ́lẹ̀ tí wọ́n ti dèrò àlùkìyà aláwọn èèyàn tájọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí táà náà ti ń wò pé ìsẹ̀mí wọn fílàlà fílólóní. wọ́n ti fi wálẹ̀ lọ. ó sì wà nínú àwọn èèyàn tá à ń retí pé bóyá láì gbàwẹ̀dé márùn táfi gbọ́ pé kú títún sẹ̀mí tá à ń bẹ olúwa ni pé kó jẹ́ kí wa ní àlùbáríkà nínú. ووسائله التداوي الشرعي ووسائله ṣíṣe ìwòsàn lọ́nà tó bá ṣẹ̀ríà islam mu àti àwọn ohun tá ń pè ní ìpìlẹ̀ lọ síbi ìwòsàn tó bá ṣẹ̀ríà mu ó dájú pé lẹ́yìn téèyàn bá ti jẹ́ni tí ń sẹ̀mí nǹkan tó tún kàn òun ni ìmọ̀ bẹ lálàáfíà nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ni àwọn bùkátà àti àwọn ohun tí máa ń gbénú ọkàn tá a fẹ́ ṣe ṣùgbọ́n kì í ṣeé ṣe àfi lálàáfíà ìdí ni tó ṣe jẹ́ pé Islam ó kasi àkàsí ìbẹ́lálàáfíà gan àwọn olùmọ́sìdé ká mọ̀ pé nínú àwọn ohun ta torí ẹ̀gbẹ́ ṣẹ̀rí àkalẹ̀ òun náà ni hifsu síhà mímọ sọ àlàáfíà wa a pàtàkì àlàáfíà pàápàá jùlọ àwọn mùsùlùmí báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ ìgbà tó jẹ́ pé iṣẹ́ ńlá tà ń ṣe lọ́wọ́ àwẹ̀ Ramadan olúwa ẹlẹ́dàá wa sọ man kana minkum maridan aw ala safari fa iddatu min ayyami ukhra Olúwa ní ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláìlera en tó wà nípa ìlàlàáfíà àwẹ̀ ò ṣeé gbà fún ọ kó fi àwẹ̀ ẹlẹ̀ àtẹni tó jẹ́ arìnrìn àjò di ọjọ́ míì tálàáfíà òfìdí níbi tí Islam pàtàkì lílàlàáfíà dé torí pé ìjọsìn yóò di bákan bákan tó bá ti di péyàn lálàáfíà ìdí ni táwọn olùmọ̀ tó fi jẹ́ ká mọ̀ pé gẹ́gẹ́ bí sheikh ṣe sọ nínú àdúà àwọn àdúà wà lè istiftah àdúà ìsíde ètò àwọn ọmọ wa tó wọ́n ní hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé ìmọ̀ méjì làwọn mùsùlùmí pàtàkì rẹ̀ jù nínú ẹ̀sìn wa ìmọ̀ àkọ́kọ́ òun náà ni ilmu din ìmọ̀ nípa ẹ̀sìn nítorí pé yorùbá ní ta bá jẹ tán ta bá mu tán ó dájú pé a fìbí ta wà yí lẹ̀ ẹni tó bá wá rẹ́sìn ṣe òun lóore ń bẹ lẹ́yìn ikú fún ẹni tó bá ṣe nǹkan àmì ìyàtọ̀ sẹ́sìn kò sóore míì mà tó bá tiẹ̀ lóore láyé bákan náà lẹ́yìn náà wọ́n ní ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ilmu tib ìmọ̀ nípa medicine báwo la ṣe máa gbé lálàáfíà àti pété àìlera bá dé ọ̀nà wo la fẹ́ gbà mú kúrò tà ní jẹ̀bi ọlọ́run ìdí nìta ṣe pé àkórí ọ̀rọ̀ yìí ní àtàdáwì ṣẹ́rẹ̀ì ìṣèwòsàn léyìí tó bá ìlànà òfin ẹ̀sìn mu torí pé kìí ṣe pé gbogbo ọ̀nà ìgbàwòsàn kọ́lẹ̀sìn wá lọ́lọ́wọ́ sí ó wà nínú àwọn nǹkan tá ṣe papọ̀ bí àgbo láti fi ṣe ìwòsàn fún àìlera ṣùgbọ́n tó jẹ́ pé ta bá tan iná ṣẹ̀ríyà sí yóò sọ fún apélé èèwọ̀ ní kálò olóríire jùlọ láàrin àwa mùsùlùmí òun náà sì lẹ́nu tó yẹ pé gbogbo ògbésẹ̀ ó ń fura tí ń bófin ọlọ́run ọba mu. ẹ̀yin arúsí ọlọ́run nínú dídá bí ọlọ́run bá ti dá ọmọ èèyàn ọlọ́run dá wa ní ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ àdojúkọ àti ọ̀pọ̀lọpọ̀ àlàkọjá nínú ìṣẹ̀mí ayé wa. nínú àwọn àdójúkọ àbí ìpèníjà ìgbésí ayé èyí tí àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n forin kójọ wọ́n ní mẹ́jọ ni àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní famaniyatun lilmari labudda an yara wọ́n ní nǹkan mẹ́jọ kan wà kò ṣeé ṣe fẹ́nìkan tó sẹ̀mí láyé àfi kó rí mẹ́jẹ̀ẹ̀jọ alákọ̀ọ́kọ́ wọ̀lé ìṣẹ̀lẹ̀ kú lè má rí ghairu samaniya a lè rọ́ntàn lẹ́ni tí ó wá sẹ̀mí láyé tí ó sì jáde kó nú ayé àfi kó ṣe pé mẹ́jẹ̀ẹ̀jọ pé nínú tí ó gbà kọjá wọ́n ní alákọ̀ọ́kọ́ ni sùúrùn wa húzùnù wa ìṣtìmáà wa furqatu ìdùnnú àti ìbànújẹ́ àti ìpéjọpọ̀ pẹ̀láwọn èèyàn àti ìdáwàpá tútúká ní nǹkan bí wákàtí mẹ́rin márùn téèyàn bá débí àlebẹ́yẹ ṣùgbọ́n sí báyìí aya ti gbó wá ayìnrín tọ̀dàn wa wọ́n ti pàdé ǹdí gọ̀ngàn yìí láìpẹ́ tó bá ti ń di àkókò sọ̀látẹ̀lá ásìrì tàbá débí ajẹ́pá àwọn tó fẹ́ sí sọ̀látẹ̀lá ásìrì mọ́sídì ní gbogbo wa tún ti túká wà úsùrù wà yúsùrù fún mọ̀sùkúnú wà áàfìyà bákan náà ni ẹ̀dùn ọkàn àti adùnnú ẹ̀mí lẹ́yìn náà ni àìlera àtàlàáfíà ẹnikẹni tó bá ń sẹ̀mí lónìí lẹ́ni tí ń bẹ nípò tara ẹ̀ lé mọ́ palẹ̀ mọ́ àìlera ń bọ̀ àfi bá kánjú kú lókù bákan náà tó wà nípò àìlera tí olúwa bá fẹ́ àlàáfíà ń tí ìbá ti ṣe pákọ̀ àìlera ẹni lórí àwọn kan àmà ẹ wá rí àìlera tá bá ń sọ nípa àmúdi sickness or disease ọ̀nà méjì ló pín sí nínú ẹ̀sìn ẹ mọ́ gbàgbé pé kí n ṣe pé abala ọ̀rọ̀ health tó ní ṣe pẹ̀lú orthodox kìí ṣe kóhùn là ń sọ nípẹ̀ nítorí pé akọ̀ ìyádà tọ́pìkì yìí pẹ̀lú àtàdáwì ṣẹ̀rẹ̀ yìí a sọ pé ìṣèwòsàn èyí tó bá ṣẹ̀ríyà mu ṣé ohun tá à ń sọ ni pé ìṣe ìwòsàn èyí tó jẹ́ tọ́sítù lọ́dọ̀ àwọn àdòktóró wa dúró dayé ṣé ohun tá à ń sọ ni pé kò bá ṣẹ̀ríyà mu a sọ bẹ́ẹ̀ ó wà nínú rẹ̀ tó bá ṣẹ̀ríyà mu ó sì wà nínú rẹ̀ tó tako ìlànà ṣẹ̀ríyà lọ́nà o kò bá ṣẹ̀ríyà mu kò sì sí ohun tí ó sọ di òfin ẹ̀sìn ká sọ pé obìnrin kan kò ovulate nínú gbogbo ìwádìí lọ wádìí bọ̀ wọ́n wá rí pé yóò ṣòro láti lóyún ká sọ pé ká lọ sí orí IVF ká lọ mú àtọ̀ níbi tí wọ́n báǹkì tí wọ́n eh, fi spam sí ká wá lò fóbìnrin ẹ̀sìn ní èèwọ̀ ni. Ewani ó sì wà nínú ìmọ̀ kódà ìgbà tí mo ń bọ̀ sí mo gba usage kọjá mo rí pé odidi sẹ́ńtà ńlá kan náà ṣẹ̀ kọ́ IVF àbí bàbá wa ó sì wà nù nǹkan tó ń gbé kalẹ̀ ìdí nìta fi kọ̀ ìyádà tọ́pìkì wa yìí pé àwọn ìtọ́jú tó bá ṣẹ̀rí àmì ìdàkejì nínú ṣẹ̀ríà àbí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n in under orthodox a mọ̀ pé ẹni tó bá ní renal failure wọ́n ti bẹ̀rẹ̀ àwọn treatment kan fún ó bá débi pé kíní yóò gbà mọ́ wọ́n lo machine fún at the end of the day wọ́n ní yóò need another kidney nísìnyí báyìí àmọ́ ọ̀tá ni ó donate Sa àbí àbí bí wọ́n á ṣe ríra under sharia ọta kò fi ẹ̀sìn kí ló fà torí kó dájú pé ẹni tó fẹ́ donate àbí ẹni tó fẹ́ wọ́n ní business eléyìí ló gbalẹ̀ jù lábújá ń sìn káwọn ọ̀dọ́ kan ta kidney wọn kan àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá fún wa ní méjì wọ́n máa ń ní sympathy fúnra wọn ìgbà míì tẹ́lómi bá ti tà kan tán nínú kidney méjì tó ní ìkejì ó react at the end of the day yóò wà bẹ́ẹ̀ wà látẹ́kùlú àfùsẹ́kù ẹ gbúdọ̀ gbígbésẹ̀ tẹ́mi yóò ti wá tibẹ̀ bọ́ tẹ́mọ̀ á jẹ́ pẹ̀yìn lẹ para yín mo lọ lábẹ́ pé à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ health àlàáfíà a sì fìdí ẹ̀ múlẹ̀ bí Islam ṣe pàtàkì ká wà lálàáfíà a tún lọ sórí àwọn nǹkan tí wọ́n ń pè ní makosidu sẹ̀rẹ̀ yìí wọ́n jẹ́ ká mọ̀ pé hifsu síhà wà mẹ́ lẹ́yìn hifsu nafs sísọ àlàáfíà mímọ gbé lálàáfíà àwọn alasọ́rí al-amrod àwọn tá ń pè ní àìlera àìlera nínú àgbọ́yé ti tẹ̀sìn náà àì ó pín sí méjì alákọ̀ọ́kọ́ amrodil abdan òun ni àwọn àìlera èyí tó pé ara ló bájà eléyìí olúwa ẹlẹ́dàá wa sọ̀rọ̀ ń pa rẹ̀ ọlọ́ni àyà ń bẹ lórí eléyìí náà ìkejì òun ni amúrọ́dì alkulu àti àwọn àìlera èyí tó bá ọkàn jà àìlera tó bọ́kàn jà tún pọ̀ àwọn náà pín sí méjì àwọn èyí tó jẹ́ ti medical àti spiritual ara àìlera medical lọ́dọ̀ àwọn bàbá wa òun ni cardiovascular àbí ara àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ kí n bá wọn náà jẹ́ ọ̀dọ̀ wọn <laughs> kí n gbájúmọ́ tèmi <laughs> ara àwọn àìlera èyí tó jẹ́ ti spiritual tí ò sí tàbí ṣùgbọ́n òun níbi kéèyàn máa jalè bí kéèyàn nífẹ̀ẹ́ zina kéèyàn máa mutí ó dájú pé àwọn dókítà wọn ò lè dá sílẹ̀ àbí wọ́ọ̀dù ti wà fún kágbé wọn wádọ̀ yìí sà wọ́n ní òsì <laughs> àwọn ìlera eléyìí jẹ́ àìlera ti spiritual nínú àìlera títọ́kàn ẹ wá olúwa ẹlẹ́dàá wa sọ pé ká lè mọ̀ pólúwa náà sọ̀rọ̀ nípa àwọn àìlera tó ń gbọ́kànjà ọlọ́run afi maradum amurtabu am yakhafuna na yakhifa Allahu alayhim olúwa ní àbọ́kàn wọn ń àbámudí wà wọn ni àbí wọ́n ń ṣe èméjì àbí wọ́n ń bẹ̀rù pé kí ọlọ́run má gbá wọn mú olúwa wá fẹnu kan àìlera títọ́ kan bí nítorí pọ́ba tó dá wa mọ̀ wájà wa gangan lọ eléyìí ń ṣàfihàn pé a ní àwọn àìlera kan èyí tó jẹ́ tinú ọkàn bákan náà nínú àwọn àìlera yìí gẹ́gẹ́ bá ti sọ síwájú àwọn àìlera tó jẹ́ títọ́ kan yìí ìwòsàn kankan ò sí àyàfi àwọn ìwòsàn tó wá látọ̀dọ̀ Ọlọ́run fún wọn ẹ̀yin náà mọ̀ nínú àwọn èèyàn tó ń gbé pẹ̀lú wa nínú àtàjọjọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ bí wa àwọn tó jẹ́ alájọgbé tí kan àbí kejì nínú àwọn àìlera ọkàn yìí ń yọ lẹ́nu èèyàn tẹ́ pè jókòó tí kálukú yìí máa bá sọ̀rọ̀ tí ó máa sunkún èmi náà mọ̀ kò yé mi ẹjọ́ ẹ ṣàánú mi kò wè mí náà ó ti ẹ̀sùn mi ìfún ẹ̀rí pé nígbà mi àwọn àìlera ọkàn yìí máa ń sún ẹlòmíì débi kó lọ bu poison jẹ torí pé kò ní kápá lórí ọkàn rẹ̀ torí pé ẹni tó dá ọkàn Allahu Rabbul Izza òun náà lolùkápá lórí ọkàn wa ìdí ni tó fi jẹ́ pé ìwòsàn sí àwọn àìsàn ọkàn òun náà ni àwọn tó wá látọ̀dọ̀ Ọlọ́run fífi ìgbàgbọ́ bọ́ irú ọkàn bẹ́ẹ̀ ó dájú pé ọgọ́ọ̀rọ̀ ìgbà tí àwọn bàbá wa bàbá àlùbáríkà tí wọ́n ní ìjókòó ọjọ́ òní bàbá adégbòye tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní gbogbo ìgbà táwọn bá tún fẹ́ tààrọ̀ já a sóyé àwọn bàbá yìí máa ń dá wọn padà èyí ó ti kíyè sínú ọ̀rọ̀ wọn pé wọ́n ní wọ́n sọ pé mo ti le jù ẹ mọ̀ kó pé àwọn láìfù kan wà tí wọ́n ń gbé èyí tó jẹ́ pé àwọn náà rí pé kínní yóò da tó bẹ̀tọ́ náà ń lo àwọn bàbá yìí ẹ ní sábàbí àti dáhùn padà sórí rail nígbà tó jẹ́ pọ́lọ́hùn pé kọ́rọ̀ yẹn ti burú jù ẹlòmíì wọn máa gbìyànjú àti dára ẹ̀ padà bẹ́ẹ̀ làwọn èèyàn máa fà padà ṣùgbọ́n lọ́la pé ẹ̀mí yẹn kò tí ì da ọlọ́run ọba mà àti padà yóò dì sòrò eléyìí wọn kì í báyàn wọn ì báyàn náà o Yorùbá ní òkun ò ní kùn kó nínú má mọ̀nú àwọn tálì jẹ́nà wà fún ọlọ́run ní illa man ataha Allah bi qalbi salim àfàwọn tó bá bá ọlọ́run pẹ̀lú ọkàn tó lálàáfíà wọn rán mi lọ́lọ́pàá sí ọ bí wọn ṣe ẹwọ náà lẹni tí ó máa sọ ni èmi ni kí n mójútó bí àwọn àìlera ọkàn mi ó ṣe lọ nítorí pé ọkàn tí ń ṣàárẹ̀ kò sálì jẹ́nà fún àyàfi àwọn kan èyí tó gba àtúnṣe láti wá lè gba àtúnṣe lórí àwọn kan èyí tó bá jẹ́ pé àmúrọ́dì wà fún wọn sábàbí rẹ̀ mímà yẹkúnú fi sòdúr alùwáyù ìlàhì àwọn àìlera inú ọkàn àwọn sẹ ẹyọ tó wá látọ̀dọ̀ Ọlọ́run òun ni wòsàn èyí tí Olúwa sọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam li anna al-qalb ma ta'arafa rabbahu torí pé tí ọkàn bá ti dá ẹni tó dáama wà fàtírọ̀hù bí asma'ihi wa sifatihi bákan náà tó sì mọ̀ pé ẹni yìí òun gangan ni, ni, ni the originate ẹn tó pilẹ̀sẹ̀ dọ̀hún bákan náà sì ni ọlọ́run ọba yìí ó dá olúwa mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ wà àfààlìhì ó sì mọ̀ nínú iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe wà àkàmìhì ó mọ ìdájọ́ ọlọ́run lórí pẹ́nikẹ́ni tó bá kú pẹ̀lú ọkàn tó jẹ́ ọkàn alámúdí la marhaban máa wọlé máa rọrọ òsì fún wọn fa innahum salun nar so dé pẹ̀lú ọkàn tó bàjẹ́ máa wọná lọ ni bẹ́ẹ̀ lolúwa ẹlẹ́dàá wa sọ gbogbo ẹni túrò eléyìí bá yé wàá sára mọ̀rọ̀dọ́ta wò bẹ́ẹ̀ náà ló sì mọ orípa kọ́lọ́mọ yọ́nú sí ni àti kọ́lọ́mọ nífẹ̀ẹ́ ni bákan náà ló mọ̀ nípa pé èèyàn máa ń jìnà sí gbogbo tó máa ń fa ìbínú ọlọ́run bá lé ni lórí ni torí pé lẹ́yìn ẹ̀ṣẹ̀ dídá àfàìdẹ́ṣẹ̀ láìkàn ìbínú ọlọ́run lẹ́yìn ẹ̀ṣẹ̀ dídá ìbínú ọlọ́run ló kàn lẹ́yìn iṣẹ́ rere ìyọ́nú ọlọ́run ló tẹ̀lé ẹnikẹ́ni èyíkéyìí ọkàn tírú àwọn nǹkan tá a kàkalẹ̀ yìí bá yé wọ́tẹ́sọ̀lẹ̀ rí irú ọkàn bẹ́ẹ̀ yóò gbìyànjú láti ròpọ̀ pẹ̀lú ọlọ́run wà á tẹ́mẹ́dà àléyìn bákan náà nírú ọkàn bẹ́ẹ̀ yóò kẹ́mi lọ́lọ́run ní tiẹ̀ ìkẹ́milé pátápátá wọ̀tàwọ́kẹ́lu bákan náà yóò gbára ti wọ̀tẹ̀já ìléyìí wọ̀nkẹ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yẹ̀dẹ́yìí bákan náà irú ẹni bí ó rí rẹ̀ lẹ́ni tó yẹpẹrẹ níwájú ọba tó dáhùn yóò rí ọlọ́run lọ́ba tó ga láyé tá a wà yìí marhaba akí àwọn bàbá wa ẹ káàbà sí ìjòkó wa lálùbáríkà yìí ọlọ́run ti kẹ́pẹ́ fún àwa ẹ pẹ̀lẹ́. Now. torí pé ní ayé tá a wà yìí téèyàn bá ti lọ sí kóòtù rí ẹni tó dáláhùn tó mọ̀rọ̀ sọ tó wá di pókùn mu yorùbá ní tí sẹ̀ríyà bá dá jìnnà kú wọ́n ní fẹ́ràn òwú kan gbèdè yóò wá dẹni tí wọ́n máa nínú igi sọ yóò tẹ̀ fẹnu lọ́ọ̀yà létí pé kí má wá di ẹni tí ẹ̀wọ̀n rẹ̀ ó tún kún ẹ̀wọ̀n fún eléyìí ó ti gbẹ̀jẹ́ kéèyàn mọ̀ pé sáádẹ̀ dúró wájú ọlọ́run jọkàn adájọ́ tó lo wíìgì yìí ọmọ nsọ lọ́hùn kì í máa ṣe màláìkà èèyàn lásán lẹni tó dára ń kálòlò níwájú rẹ̀ báwo láti rojọ́ wájú ọlọ́run sì wá rọrùn ọba gbogbo àgbáńlá ayé ẹnikẹ́ni tí títóbi ọlọ́run bá bá hàn kò sí tàbí ṣùgbọ́n pé ẹni yóò gbé jẹ́ olúwa ní àwọn ni wọ́n jẹ́rú sí ọlọ́run ibadur rahman alladhina yamshuna alal ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama wọ́n máa rìn lórí ilẹ̀ ọlọ́run pẹ̀lẹ́ wọ́n máa rìn pẹ̀lẹ́ torí pé yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn ní ikú ó ń pa alágẹmọ tó ń yọrìn wa alaikum a ń gbèlè ọpọlọ tó ń jẹrẹ ẹ̀ mọ́lẹ̀ bákan náà wàtàzálẹ̀lẹ̀lẹ̀ bí dùá wàtàwùbá gbogbo ẹni tí àwọn ìròyìn ta mú wáyì tó lu abánikóra ìjókòó náà kan ẹni yóò yẹpẹra rẹ̀ fọ́lọ́ nípa pé yóò lè mọ bẹ́lúwa kíkẹ́kíkẹ́ wàtàwùbá gbogbo ògbà ní orí rẹ̀ lẹ́ni tó ń wà guilty kò ní fi gbé kan rí rẹ̀ lẹ́ni tó pé always ni ó mọ wọ́lọ́ ńlá láforíjì ẹ wo ànábì sallallahu alayhi wa sallam ẹni tó lù wá sọ pé laqad ghafartu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar olúwa ni mo ti forí ẹ̀ṣẹ̀ jì ti wájú àti tẹ̀yìn lẹ́yìn náà òun ló wá ń ṣe náfìlà tí ò ní parí náfìlà bọ̀rọ̀ hatta tatafattara qadama títí tí ẹsẹ̀ fi wú ìyàwó rẹ̀ Aisha sọ fún pé lima tẹ́tìnà hàdà ya Rasulullah kí ló ń ṣe fún ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ṣé lóun ti forí anábì ní akuna Shakur, tí wọ́n bá sórí ire tán ṣe pẹ̀lẹ́ ṣé kì í sì tọ́ kéèyàn máa dúpẹ́ anábì tó lu lóun ti forí jì Ọlọ́run bá ní mo búra lórúkọ èmi máa ń mo kì í dín ní àádọ́rin ìgbà lójúmọ́ seventeen times ẹni tọ́lọ́run lòun ti foríjì ẹni tí ilé ṣe táwọ́bà àwọn làwọn tí wọ́n ríra wọn nínú ohun tí ó máa ń ṣàkóso ọkàn tó bàjẹ́ òun ni ìmọ̀ sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ìrírẹ́ ń tọ́wà guilty tó mọ̀ pé òun jẹ̀bi kọ̀dẹ̀ sí bóun ṣe fẹ́ ṣe no perfection in humanity gbogbo ta bá ti pè lọ́mọ èèyàn ò lè perfect mo bùkátà kí n mọ wọ́lọ́wọ́n ọba ní aláforíjì ikrimọ̀ ìlànà mi ṣe sọ pé ta bá ti ń sálámà ọrùn gbogbo àwọn sọlọ̀wátò al-maktubat àwọn ìrún ọ̀rán yàn gbónà tá nàmí nìka wí ní astaghfirullah astaghfirullah astaghfirullah pẹ̀lú fífẹ̀mí tẹ̀lé àwọn gbónà kó má jẹ́ pé ahán lásán ló wè nítorí pé nínú òun ta kí ikan náà ta bá gbé yẹ̀wò àìṣedéédé kúnnú ẹ̀ olúwa kìí sì gbaṣẹ́ èyí tó bá jẹ́ pàlébù ń bẹ́ńbẹ́ àyàfi lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá tún ṣe bólúwa sì sọ pé ayọ́ lẹ́dínà amánu suratul ahzab tẹ́kùnlá wa qulu qawlan sadida yuslih lakum a'malakum olúwa ni mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ páyé ọlọ́run ẹ̀dẹ̀ rí pé gbólóhùn tẹ́ ń sọ gbólóhùn tó ṣe déédéé ni màá bá yín tún àwọn èyí tó kù díẹ̀ nínú iṣẹ́ yín màá bá yín tún ṣe fúndélẹ́yìn ẹnikẹ́ni tó ń wà àtúnṣe sọ́kàn rẹ̀ nínú wa yóò jẹ́ ni tí ó mọ̀ túbá wal istighfar ìyàtọ̀ ń bẹ láàrin títúbá àti wíwá gbólóhùn àforíjì a máa ń túbá lórí àwọn ẹ̀ṣẹ̀ ńlá a sì máa ń wá àforíjì lórí àwọn èyí tó jẹ́ pé kódà afẹ́ ẹ̀ máa ń mẹ̀gbẹ́sẹ̀ tó sì jẹ́sẹ̀ lọ́dọ̀ Olúwa méjèèjì jẹ́ iṣẹ́ ìṣe fáwọn ẹni rẹ̀ wal ihsan ila khalqi wa nahwi dhalik àwọn ọmọ ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run torí pẹ́ni téèyàn máa ń ta rẹ̀ lùgbà ọlọ́run ọlọ́run ló mọ̀ nínú ẹ̀kọ́ táwọn olùmọ́kọ́ tó wá nínú hadith ànábì tó lálàáfíà afrab ni pé arábìnrin kan ó ti olóògbò mọ́lé kò jẹ́ kó lọ wá nǹkan ó febi pákú òjíṣẹ́ ọlọ́run bá sọ pé arábìnrin kan wà èyí tó jẹ́ pé òwò tó máa ń ṣe ní bàbí onínàbì ni olóṣó ni kò ní bísínàsì ni ṣùgbọ́n tíbi tó lọ ṣe ìbàjẹ́ bọ̀ ó dé tí odò ó rí pájá kan fẹ́ mú mi kò sẹ́nikẹ́ni tó fẹ́ fún lómi òrùgbẹ́ ń gbà òun náà ó dẹ̀ wọnú odò yìí ló lọ mú mi ó wá tún fi kúùfù rẹ̀ bomi wá fájá ọlọ́run bá ní gbogbo ohun tó ṣẹ̀mí lẹ́sẹ̀ mo foríjì ọ́ bákan náà mo tọrọ rẹ sí òní lè padà síbi ìsìná mọ́ fúndélé a máa ṣe dáadáa sí gbogbo èèyàn nítorí pa àmẹnitá àṣẹ tọ́lọ́hun ti bẹ̀ẹ́ bínú ó wá nínú hadith anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì ló wà nínú gbólóhùn téèyàn ó sọ balayul qilah ẹni tó sóò ní lákàsí ẹ ọlọ́run sọ pé kò sí ohun tó lè ṣe mọ́ mi ìgbàsẹ̀ mọ́ anábì níbẹ̀ ló wà nù kẹlma tẹ́dà ó sọ min ridwanullah nínú àwọn gbólóhùn tó máa ń fa ìyọ́nú ọlọ́run bàbá ni ọlọ́run sọ pé mi ìwú àlébù ẹ̀ mọ́ èwo la wá mọ̀ fúndélé láti rátúnṣe sí amúdí ọkàn amójútó àwọn àlàálẹ̀ rẹ̀ wàsọ́láhà wàkọ̀wìyá àṣàtúnṣe ọkàn wa ádẹ̀jẹ́ kó lókun ìdí ni tánà fi sọ pé inna fil jasadi mudghah idha salaha salaha jasadi kullu wa idha fasada fasada jásàdì kùlù wà íyá alkọlù anábì ní bá sì kan wà lára tí bá sì bá da ẹnìyẹn ti da tán ṣùgbọ́n bá sì tó bá ti bàjẹ́ kò síbi tó wúlò lára ẹnìyẹn mọ́ òun náà ní kí ni ọkàn òun lọ́kàn wa sallallahu alayhi wa sallam wala sabila li salahil qalbi وقوته إلا باتباع رسول عليه الصلاة والسلام أيما يا وا تجوا بلا روي àtàwọn tó ti darapọ̀ mọ́ wa lórí net tí wọ́n ń gbọ́rọ̀ yìí ìgbà kan ìgbà kan lèyàn lè sọ̀rọ̀ níbì kan tí ò ní kọjá àbí tó ti sọ kì í ṣe irú àsìkò táwà yìí ọlọ́run ló mọ iye àwọn èèyàn tó ń gbọ́ tí wọ́n sì tibẹ̀ sí àǹfààní kò sí àtúnṣe ọ̀nà kan tí wọ́n lè fi tún ọkàn ẹ̀ sí òsí bẹ́ẹ̀ ni òsí ọ̀nà kan tí ọkàn lè tibẹ̀ ní agbára àtòkun tí ó fi fira ẹlẹ̀ fọ́lọ́n tí ó máa jẹrù ọlọ́run lọ láíláí tí ò ní padà sẹ́yìn mọ́ àyàfi kẹ́hìn ànábìláyò lẹ́ni tó máa lórí gbogbo nǹkan tánàbì mú wá gbogbo ẹni tó bá tún wá tún ṣe ọkàn rẹ̀ àti bọ́kùn wọn ṣe gbọ́ níbi àwọn àmúdí ọkàn sí ojú ọ̀nà mi ìyàtọ̀ sí ìtẹ̀lánàbì ọkàn yóò máa múrara nínú òkùnkùn àìmọ̀kánì kò sí way out báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ àwọn aṣíwájú wa lánàá àwọn Abubakar Siddiq àwọn Umar bin Khattab àwọn Usman ibn Affan àti àwọn Ali ọmọ Abi Talib àwọn Zubair ibn Awwam àwọn Sa'd bin Abi Waqqas àwọn Mu'adh ibn Jabal Bilal ibn Abi Rabah àti gbogbo wọn tá ń sọ pé radiyallahu anhu kọ́lọ̀ yọ́nú sí wọn irú èèyàn wo ni wọ́n ká Ànábì tó dé kò sí tàbí ṣùgbọ́n olùkọ́tọ́lọ́ ni wọ́n olùgbégbèsè ayé ibi tó bá wọ Ọlọ́run ni kó fi mí sí tí mo bá kú ni wọ́n ń gbé ṣùgbọ́n lẹ́yìn ìgbà gbà nábì dìde tí wọ́n gba Islam tí gba ẹ̀kọ́ lọ́wọ́ ànábì wọ́n wá da débi pé lónìí tó bá dárúkọ tó sí rọ̀bí Allah àni ìwọ ló koríire fún ọba tó dá sọ pé rọ̀bí Allah àni ọlọ́ni mo yọ́nú sí wọn wọ́rọ̀dú àni ọlọ́nà àwọn náà ń bọ̀ wá yọ́nú tí wọ́n bá pàdé dhalika liman khashiya rabbah olúwa ní àṣẹ́kùbọ̀ ìyọnú yìí yóò máa rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ fẹ́ni tó bá lè páyọ̀ ọlọ́run bíi tàwọn yìí àwọn tí wọ́n da débi tọ́lọ́n sọ̀rọ̀ ọ̀nù suratul fatih ọlọ́ni muhammadu rasulullah walladhina ma'ahu ashiddahu ala al-kuffar ruhamahum bainahum tarahum ruk'a sujada yabtaghi فضل من الله ورضوانا سيماهم وفي وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كذر أخرجه سطعه فازاره فاستوى على سوك يعجب يجب ذراع يجيس بهم الكفار سبحان الله الله ní يجيس بهم الكفار bí himul ajẹ́ kí wọ́n dúró tán ọlọ́run láfijọ wọn lọ́dọ̀ ìmí ọlọ́run kò yàtọ̀ sí bí àfijọ ọ̀gbà táàgbẹ̀ bá gbin àgbàdo táwọn àgbàdo yìí wá dúró tán tágbẹ̀ wá dúró lánàá tinú rẹ̀ wá ń dùn ọlọ́run níbẹ̀ nínú mi ń dùn sí wọn ọlọ́run la jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ líyẹ̀gí ìtọ̀ bí humul kufa àwọn olùmọ́lẹ́ni tẹ́ tí ó bá bínú ẹnìkan náà sábẹ́ àbápapọ̀ nú wọn kèfèrí ni tọ́lọ́lá ni kèfèrí nínú ọmọ bí tán ti dákọ̀ sábẹ́ àwọn tó jẹ́ pé kí wọ́n kú kí wọ́n wọ náà ní lánàá wọ́n wá dẹni tí ọlọ́run ọba ní afa ikú ilẹ̀ níwàlì jẹ́nà nítorí pé wọ́n gba àtúnṣe lórí àmúdi ọkàn la ilaha illallah tàbá wo ìgbésí ayé àwọn sọ̀hábà síwájú kí islam tó dé ó dọ̀tí kọjá ohun tó ṣe sọ ohun tó dáa jù táwọn olùmọ́sọ ní ká mẹ́nu dúró lórí àìdá wọn tọ́lọ́lọ́n ti foríjì wọn ti tún wọn sí náà ajẹ́pẹ́nikẹ́ni tóun náà bá ń wá túnṣe bíi tiwọn àfikún ṣe pé ìlànà ànábì ló tẹ̀lé toró ní solution fún kò lè sí solution ni náà ẹ̀rí ọ̀rọ̀ tá ń bá lọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àmúdi ni wọ́n laníkágbéyẹ̀wò àti wá rárá ìyà síbi ọ̀rọ̀ àmúdi ọkàn kì bá da ká pààyàn tì torí pé iye gbogbo wa náà nípa pé way out òun ni ká kú lẹ́ni tó ṣe pé ẹ̀ṣẹ̀ tí ó bẹ lọ́rùn ẹ̀ tí ó fi kú yóò kéré nítorí pé wọ́n á wọn iṣẹ́ rere wa àti iṣẹ́ aburú wa fa amma man thaqulat mawazinuhu fa huwa fi 'ishati radiyah wa amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya Olúwa ni tá bá wọn ṣe lọ́jọ́ gbin de alqiyama ẹni tí ṣe rí ẹ bá tẹ̀ wọ́n jù ṣe aburú rẹ̀ lọ ama kíkú oríire wọ́n wọ ṣe wá ọmọ èèyàn kan ò lè wá sáyé tá wà yìí kó fi bí tá wà yìí lẹ̀ lẹ́ni tó kú tí ò lẹ́sẹ̀ lọ́rùn kò lè ṣẹlẹ̀ kò sí ní ṣẹlẹ̀ ṣùgbọ́n ta fẹ́ lọ́wọ́ ẹ̀mí tí ń retí àti wà lìjẹ́nà òun ni kó ṣe pé yóò kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó kéré nígbàtí sẹ́rí àtúwé tiẹ̀ marhaba مرحبا bẹ́ẹ̀ نعم. ohun ta torí ẹgbẹ́jọ wọn ò lè gbọ́ àwọn tó wà lórí nẹ́tì làwọn mọ̀ gbọ́ àwọn tó wà mí ò lè gbọ́ china. náà. نكتفر على هذا لأن هذا المجال ليس للكلام عن أمراض القلوب إنما هو الكلام عن أمراض الأبدان bárara ọ̀rọ̀ ọ̀nà wo la lè gbà rí àtúnṣe sọ́kàn wa dúró ń bí torí pé ohun tí ìjòkó yìí wà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àárẹ̀ ti tara ni ṣùgbọ́n dandan ló jẹ́ sísí wa lójú sí àwọn àmúdi apanirun òun làmúdi ọkàn ìparun máa ń tara àwọn àmúdi ti tara náà ṣẹlẹ̀ ẹn tó bá ní sòrótọ́ táwọn bàbá wa ń pè ní ca cancer àbí ẹni tó bá ní ìsìn tọ́ yóò wà lórí ìtọ́jú ṣùgbọ́n ohun tó ń sọ ni pé nursing till death afẹ́ mọ tọ́jú ẹni dìgbà tí èkú ni ní láyìn ti orthodox àwọn nǹkan tó fẹ́ gborí ẹ̀ kọjá gan àwọn nǹkan tó tún lè lídìí síkú ni nítorí pé tó bá jẹ́ pé ibi tó hàn ni sọ́jírì wáyé nípa kan bóyá tó bá ní breast cancer ń sìn wọ́n gé kúò lẹ́yìn ìgbà tó bá gé kúò tán wọ́n pèsè ẹ̀ sórí kẹ́mù kẹ́mù yìí gangan fún rẹ̀ tọ̀ apanirun làwọn náà ṣùgbọ́n ìparun etílé ni kú ìparun gbére ní jàǹdàmà innama huwa kalam an amradil abdan àwọn ọ̀rọ̀ tó wá ní ń ṣe pẹ̀lú àìlera títara òǹgà la fẹ́ gbéyẹ̀wò amma amuradil abdan ẹ̀rí àwọn àìlera títara ó pín sí méjì alfitriya wàlẹ̀ àìrẹ̀díyà èyí tá ń pè ní fitriya òun ni àwọn àìlera tó jẹ́ àdámọ́ àdámọ́mọ̀ yẹn ni alẹ̀ àìrẹ̀díyà òun làwọn èyí tó máa ń sẹ́rí wá bá wa. Bawa alfitiriya òun náà ni kalijúwà kébí máa pa ní àdámọ́ mi ìyẹn ni àbá ti rírí àti ránìkan tó lóhun ọmọ bébí sí pa wọ́n a lè rí sùnwọ́n máa ń kéré eléyìí ó sì jẹ́ pé ẹnìyẹn ọpọlọ ẹ̀ ó ṣàìsàn láti láti máa ní feelings àwọn tí ń bẹ nínú system of the body nínú àwọn àìlera ti àdámọ́ òun náà ni wal atash kórùgbẹ́ máa ń gbẹ́ ní adámọ́mọ́ èèyàn ni walbarat kéèyàn kúrò ní Nàìjíríà lọ sí UK lásìkò òtútù dandan ni pé èèyàn gbà fọ́lọ̀ èèyàn fíìlì òtútù yẹn cold adámọ́mọ́ èèyàn ni bákanáà wàtá àbẹ̀ kéèyàn stress kó ṣe wàhálà kó pọ̀ kó di lálẹ́ kó rẹ̀ adámọ́mọ́ èèyàn ni bákan náà àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ráwọn àìlera tó jẹ́ ti tàdámọ́ ta mú díẹ̀ wá nú ẹ̀ ìdàkejì wọn náà nìwòsàn tiwọn èèyàn tẹ́bi ń pa ká béèrè irú oúnjẹ wo ló nífẹ̀ẹ́ sí irú oúnjẹ lẹ́mọ́ láìkì à èmi láìkì ẹ̀bà ẹ̀bà wá ìṣù ẹ̀bà tó bá ti jẹun tánsìn ebi ti lọ ẹni tó rù gbẹ́ngbẹ́ àwọn haúsá bọ́n ṣe máa ń kíra wọn tó bá di inú àwẹ̀ báyìí nítumọ̀ tí mo gbọ́yé nílùú wọn ti bí ti ẹ̀lẹ́ sọ ni pé kíní kan rúwà ni wọ́n máa ń pè ní wọ́n máa ń pè pé akú òǹgbẹ akú àìmumi toró dájú pé tó bá di lálẹ́ a máa yà láti bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ lálẹ́ alẹ́ ọjọ́ àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń para rẹ̀ wọ́n á kàn ànáǹsì ikú rẹ̀ tó bá yá ni ó ti para ẹ̀ níjọ́ tí ń gbàwẹ̀ àwọn ọ̀gá wa lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n wà ń kalẹ̀ nínú àwọn ọ̀nà ìṣera ẹni léṣe ta sì mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ tí ń bẹ fún ìwòsàn ṣẹ̀ríà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni hifsu síhà ká máa ṣọ́ àlàáfíà ara wa àwọn kan tó máa ń bà làáfíà jẹ́ ká má débẹ̀ rárá torí pé àìdébẹ̀ làìṣàgbápò ọlọ́mọdé àbá wọn ṣe àtàwọn nǹkan tó jẹ́ pé ṣíṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ó bí ṣòro kárọra ṣe wọ́n díẹ̀ gbogbo eléyìí lẹ́mọ̀ àdínlà fún nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam téèyàn bá gbáwẹ̀ látàárọ̀ kò sí òǹgbẹ máa ń gbẹ̀yàn Yorùbá náà kíra wọn pé ẹ kú òǹgbẹ o àbí for this reason ààrẹ lómi ó ti máa lọ wá ice block yóò ti kó sínú kúlà yóò wá tú omi sí téèyàn máa yoru àyókò ń gbà lálẹ́ tó bá ti di kó sínú tábà tó bá gbé kúlà sẹ́rí ẹgbà ti lọ́wẹ̀ yóò pé mo sì á gbádùn ara mi báyìí wàláhì nínú gbogbo ìwádìí lọ wádìí bọ̀ ó gbádùn ara rẹ̀ ó para nítorí pé bó ṣe mọ ice block yẹn gbogbo àwọn artery àtàwọn nerves tó wọnú heart rẹ lọ gbogbo wọn máa fún papọ̀ báyìí that's the reason why tó fi jẹ́ pé ẹni tó bá ń ṣe sport tó yẹ tí ò ní tètè máa rẹ̀ òun lẹ́ tó bá máa mu warm water or hot water nínú nǹkan tó yára pààyàn tó sì yára bà tèèyàn jẹ́ tó tó ice block kò sí. Si mo rí kan nínú ẹni tó jẹ́ elétò ìlera ti confectionery títí ìlera títí òyìnbó a pàdé ní supermarket kan lẹ́yìn solatul maghrib nínú àwẹ̀ yìí èmi lọ ra nǹkan kan òun náà lọ rẹ bó ṣe rí mi lónìí ah afẹ́ ìrora dókítà ẹ mo wá tó mú mr v lọ́wọ́ tó ń làágùn lára àmọ́ dókítà ta ló fẹ́ mú ó sọ mi ah kò nídìí kí n béèrè bọ́n wáyé mo ti bá sáyìn lẹ́fẹ́ mi náà bẹ́ẹ̀ fẹ́ mi lọ lẹ́fẹ́ lẹ́yà ó lémi náà ni mo ní ẹ̀dẹ̀ mọ implication yẹn ó ní mo mọ̀ ọ́ jù yín lọ ó ní sùn mọ́ ìmọ̀ òdó la èèyàn níbi ewu àfi téèyàn bá fi ṣiṣẹ́ ìdí ni tó fi jẹ́ pé alẹ́ ìlìmù wà á mẹ́lìbí tàbá ti nímọ̀ àfikẹ́yàn lò ìmọ̀ta níta lò ní wọ́n pè ní èbìbì ìrànbú ó dá tírò ẹ̀bá wá ní kágbé òun sí àbọ́sá nìkan náà àìlera títọ́ kan bí pneumonia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé ó dàbí pé máa mumi tútù àbẹ́ máa ń pẹ́ nínú AC ó wá níbẹ̀ ni ẹ̀yin tẹ́sì jẹ́ health personnel tọ́jẹ́ pálàáfíà lẹ̀ mójútó sérú ilé ẹ̀ká bá ń bẹ̀ ẹ̀ tó ẹ̀kẹ́ mọ́ kìlọ̀ fáwọn èèyàn ìdàkejì àwọn àmọ̀rọ́dì alfitriya àwọn àìlera àdámọ́ títàwọ́ mọ́nìyàn ìdákejì ẹ̀ nìwòsàn ẹni tó ń gbẹ́ngbẹ́ kó mú mi ni ẹni tẹ́bí ń pa kó jẹun ni èèyàn tó wà ní inú ilé kan tí wọ́n ti wíńdò ti ilẹ̀kùn ó wá collapse orú mu títí tó fi collapse ẹ máa gbẹ̀rẹ̀ e o injection onú ó fún ó tó kàn kọ yẹn ẹ gbé e jáde kúrò níbi orú yẹn bọ́ sí ibi tí ventilation wà sóyé tó bá ti rátẹ́gùn mo nífẹ̀ẹ́ sí àti mo repeat ọ̀rọ̀ yìí torí àjá ibẹ̀n nínú Ramadan 2019 àwa ní umra ọ̀rẹ́ mi kan ṣe ní dandan pé kí n jẹ́ ká máa ṣe tàwáfù kan láàárọ̀ tàwáfù kan rẹ̀ lómi ah hey tàwáfù ló mú lọ́wọ́ kan báyìí méje kó tó parí tàwáfù méjèèje ọ̀sọ́gbọ́n tó bá rí dá sí ó lò tú àwàsó pàápàá tó bá jẹ́ pé di kàábà ni ṣùgbọ́n tó bá jẹ́ pé títọ̀ àwọn orí ilé yẹn ni ó lò four hours torí pé ìfù <laughs> tí ò bá jù bẹ́ẹ̀ lọ torí pé kò tó yí ẹyọ kan dé ó ti fẹ́ parí méjèèjì ń sàlẹ̀ ó ní kí n já try rẹ ààyè fún ọ̀tá lẹ́ẹ̀mejì ọjọ́ wa ní parí ọba ti dé lẹ́sìn láti wọ́n fi ojú inú wo kàábà ni ọ̀dà tààwọnú alàlbírì wọ̀tẹ́kùọ̀ já try rẹ

stretcher aláwọ̀ tó máa ń fòdì báyìí wà wọ́n gbé sínú ẹ̀ mo bá sáré tẹ̀lé wọn pé ah, èkejì mi ni kejì mi ni wọ́n ní kí n ká lọ ìgbà táwọn adébẹ̀ yẹn ọkàn sí rúùmù kan wọ́n bá gbé jù bẹ́ẹ̀ wọ́n bá ní mo fẹ́ wọlé wọn ní àánú nù yẹn kí ló dé wọ́n ní kí n dó ǹta mo wá dúró ǹta èmi rò pé wọ́n lọ fún ní injection àbí kí ni wọ́n fẹ́ ṣe fún èkejì mi ni ìgbà tó pẹ́ díẹ̀ báyìí tó tóbi 10 minutes wọ́n bá sílẹ̀kùn yẹn mo tún fẹ́ wọlé wọn ní ìdúró yóò jáde wá sí ní bá rẹ́rìn kí ni sẹ́rí ó ní òye kí lẹ́ fún wọ́n ní èsì làwọn fún torí òrùn yẹn ti pọ̀ òrùn yẹn ẹ̀mí ẹ̀ ò gbé mọ́ bẹ̀tún ò lè fún lẹ́nìtì torí wà nú àwẹ̀ wọ́n kàn gbé wọnú èsì tí èsì fẹ́ sí lórí tí gbogbo condition ẹ̀ nọ́mà padà báyìí ó rẹ́rìn nàtíjà ọ̀nà àbáyọ fáwọn àìlera èyí tá ti mọ̀ pé àdámẹ́ni dídùn ìdàkejì ẹ̀ náà nìwòsàn ìdàkejì ẹ̀ nìwòsàn wà ní kò sára ẹ̀rọ bàbá kárólé kárólé bàbá kárólé náà ṣùgbọ́n àwọn àìlera ẹlẹ́ẹ̀kejì òun lápẹ̀ ní alìrìdíyàtú mínàlá àmúrọ̀d àwọn èyí tó máa ń sẹ́rí wá bá wa nínú àwọn àìlera kalhumma gẹ́gẹ́ bí ara gbígbóná wàsódá gẹ́gẹ́ bí ẹ̀fọ́rí wàkúrọ̀ha èyàn ọ́sà wa wa wa wa dog to them hypertension marodi sugar diabetes asortan cancer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí wọ́n sẹ́rí wá bá wa ni wọ́n ń sẹ́rí wá bá wa ni ó wà nínú rẹ̀ tó jẹ́ pé nínú àwọn nǹkan tá a jẹ òun ló ṣokùnfà ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní àrùn onígbá méjì tó ń pè ní kọ́lẹ́rà àbí gẹ́gẹ́ bí ẹni tó ní typhoid èyí táwọn elétò ìlera jẹ́ káàmọ̀ pa máa ń kó láti bí omi mímu and then àti environment tí ó wà hygienic tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn eléyìí à ń pè wọ́n ní ẹ̀rìdìyẹ́tún eh, minal marad àwọn èyí tó ń sẹ́rí bá wa nínú àìlera ẹ wá rí àwọn èyí tó ń sẹ́rí bá wa nínú àìlera yìí kọ́ ìdà kan bẹ lọ́dọ̀ àwọn elétò ìlera títí ṣẹ̀ríà wọ́n ní alwẹ̀kọ́ya khairu ilaj wọ́n ní prevention is better than cure ká sọ́ra ká kẹ́kọ̀ọ́ báwo láti máa gbé lálàáfíà ó dá olóore nú ju ká kẹ́kọ̀ọ́ báwo láti tọ́jú àìsàn lọ bóyá lọ́rọ̀ mi yẹn yé ìmọ̀ nípa báwo la ṣe lè máa gbé lálàáfíà àti ẹ̀ ní sick ẹni tó mọ̀ nípa yẹn ó dájú ẹni tó mọ̀ nípa bá a ṣe tọ́jú àìsàn lọ nítorí pé téwu bá dé ìgbà yẹn nìtọ́jú àìsàn kéwu tí ẹ̀wù lẹ̀ má dé ohun gangan ló dájú báwo lè wò fẹ́ wa ní dé wá bá wa tá a máa gbé lálàáfíà àwọn olùmọ̀ ní ta bá fẹ́ mọ gbé lálàáfíà ta ní mọ gbé nú ewu ìpìlẹ̀ mẹ́ta ló wà fún ìpìlẹ̀ mẹ́ta ló wà fẹ́lẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ni hifsu síha abùkátà ká máa ṣọ́ àlàáfíà wa òun láti sọ fún wa yìí pé gbogbo nǹkan ni ò lè sí mọ́ nígbà tí ò bá ti sálàáfíà gbogbo nǹkan pátápátá ló ti di ohun tá máa ronú nípẹ̀ ìgbà tálàáfíà bá ti dé kò sí nǹkan tí wọn ò tí gbé tàrí láyé láti fi wá àlàáfíà fẹ́ni tó ní wọ́n ti gbélé tọ́wọ́ ti 50 million wọ́n ti gbé tà ní 10 million nítorí wọ́n nídìí owó pàpàjájá pẹ́ nìyí ń kú lọ iléeṣẹ́ wọ́n ti gbé tà láti fi wá àlàáfíà fẹ́ni tó ní abẹ́ olúwa gbogbo ohun ta ti ń rí tínú wa ń dùn sí tèmi ni mo lélẹ̀ nínú dúkìá mọ́jà àdánwò ọkàn wa táwọn wá gbé wọn ta àmì ẹ̀ ká tọ́jú àlàáfíà wa àwọn elétò ìlera àwọn bàbá wa wọ́n ní health is well, àlàáfíà lòògùn ọrọ̀ gbogbo ẹni tó bá lálàáfíà òun ló nílé òkè ọ̀hún àtọkọ̀ tí ń bọ̀ lójú omi ṣùgbọ́n ẹni tí ò bá lálàáfíà kò sí nǹkan kan tó ní mọ́ ó dìgbọ́ bá lálàáfíà kó tó ní nǹkan mìíràn ẹ jẹ́ ká máa ṣọ́ àlàáfíà wa gbogbo tó máa ń bá àlàáfíà jẹ́ ẹjá jìnà sí látìgbàdégbà náà máa ń pariwo eléyìí fún àbẹ̀tà máa ń fọwọ́ kékeré mu ẹ jẹ́ kí n mú kan wá lápèjúwe èyí tí gbogbo wọ́kọ̀ hà ń sìn tá bá fẹ́ máa gbé lálàáfíà ìyàwó adéwè akígboyè ìyàwó akígboyè àti gbogbo àwa tó kù tẹ bá fẹ́ káwọ ọkùnrin ká máa gbé lálàáfíà tẹ̀yìn náà tẹ́ bá ti ń délé gbogbo plastic ti ń bẹnu kitchen yẹn lọ dáná sun mo sọ pé ìyàwó akínwé wọ́n ní kí n tún sọ àbí bẹ́ẹ̀ kẹ́ sọ àti gbogbo àwọn obìnrin tó wà ń bí tó fi dórí ìyàwó tíṣà tẹ́ bá fẹ́ máa gbé lálàáfíà ẹ sì fẹ́ káwọn ọkọ yín náà gbé lálàáfíà ẹ fẹ́ kí àwa ọmọ yín náà gbé lálàáfíà gbogbo tí ń jẹ́ plastic tí ń bẹ́nu kitchen yẹn lọ dáná sun ìdí wá nì gbogbo tí máa ń jẹ́ plastic tí wọ́n ṣe yányán ẹ lọ wo ìdí ẹ̀ nọ́mbà tó gbà nínú production ó wà ńbẹ̀ one to seven ni. ẹ̀rì wọn fi triangle sí báyìí wọn kọ nọmba one sómi àwọn nọmba one yẹn ni wọ́n fi ń ṣe gbogbo àwọn bọ́tù yẹn Mr V sóyé àwọn ni nọmba one ẹ̀ ráwọn tó jù yẹn lọ bíi síbi oníke yẹn nọmba three lọ́pọ̀lọpọ̀ wọn nọmba six nọmba seven kò sọmọre nú ọmọ ọ̀bọ̀n ẹ̀tù ìsọmọre àhàyá kì í sọmọre ọmọ bú gbogbo wọn eléyìí tó jẹ́ number one yẹn òun save tí ò bá ti kọjá lára nǹkan méjì nǹkan àkọ́kọ́ tí ò bá gbanú fíríjì lọ nǹkan ẹ̀kejì tí ò bá gba bí heat lọ bẹ́ẹ̀dẹ̀ ní gbogbo àwọn omi tá ń mu yìí Mr V ibo náà kọjá sí kó tó kó wọlé náà bàbá ńlá poison òmọ́nà tí ń bá mú ò lè balance láyé èmi kí mọ́ sọ bẹ́ẹ̀ lórí náà tírù wọn bá lògùn náà ọlọ́run àbámi kẹyìn tírù wọn bá lo ògùn fún àmọ́rọ́dì kan kò ní gbádùn bọ̀rọ̀ nítorí ohun tó fi ń jẹun ìkejì láti máa gbé lálàáfíà àwọn tẹnu wọn tó ọ̀rọ̀ nípa mẹ́sìn jù wá lọ náà wà nílẹ̀ àwọn elétò ìlera jẹ́ àmọ̀ pé ẹni tó bá lè máa fi fruit ṣe oúnjẹ tí ò jẹun sísè mọ́ nǹkan mẹ́ta dájú nípẹ̀ wọ́n nìkan alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àmúdi tí ń bẹ lára ẹ̀ láì lóògùn ó lè pẹ́ gbogbo lọ nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀mí ẹni yóò gùn ẹ tọrọ kún fún kó tó kú ẹlẹ́ẹ̀kẹta wá ni pé kò ní sick yóò máa gbé lálàáfíà ni sẹ́yìn si mọ̀ pé èso wọn jó oúnjẹ lọ tàbá wá ń sọ nípa fruit pé èso ló yẹ ká máa jẹ kì í sàwọn abirùn èso yìí o ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ti lọ kó wá látẹ̀kìtì láti sinu wọ́n kó sínú mútò mútò tán kó sínú ẹ mọ̀ pé mútò tí ò bá gbádùn mọ́ ni wọ́n fi kọ́ gẹ̀dẹ̀ òun ṣe tọ̀nàtọ̀nà pa wọ́n tún kó débódìjà bí òjé ti tẹ yẹn wọ́n jálè òru tún pa tẹ bá múrò àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ sí láàbù tán bá lọ wo àwọn kòkòrò tó lè ba tẹni jẹ́ wọ́n ń ṣeré ń bẹ̀ sùmọ́ta bá ń sọ̀rọ̀ nípa àwọn fruit òun náà ni àwọn fresh one èyí tẹ̀sẹ̀sẹ̀ já báyìí ìsìn tẹwàá jẹ́ lójú ẹsẹ̀ eléyìí wà lára hipsu síha ìmọ̀sọ́ àlàáfíà ara ẹni lọ́jọ́ wọn àná tí àìlera bá wọlé tọ̀ ẹnìkan ibi tán ti máa ń tọ́jú àìlera ọ̀nà oko ni ó ti wà nú ètò wọn lọ́dọ̀ wọn àná wá gbé lọ́sọ́nà oko oríko ìkan yìí ò yé wa mọ́ bẹ́ẹ̀ lónìí òye padà yé wa débẹ̀ torí pé lóríko lèyàn ti lè rí fresh air atẹ́gùn tútù èyí tó jáde látara àwọn ewé tó ń pè ní oxygen táwa mí sínú tí ó sì wá lóore ṣùgbọ́n atẹ́gùn àárín ìgboro pẹ̀lú air pollution yìí tí mú tó ń ṣe èéfín jẹnẹrétọ̀ ló tún wà lẹ́yìn wáyìí tóun náà ń ṣe tiẹ̀ ìpìlẹ̀ bíi tálàáfíà ti ń dàrú òun ni àìsàn àlàáfíà wà. èyí tó tún wá burú jù yẹn lọ òun ni pé federal minister of health wọ́n ní kí gbogbo àwọn tobacco producer wọ́n kọ́ sára sìgá pé tobacco smoker àbí tobacco smoker liable to diet young wọ́n ní gbogbo ẹni tí ń bá mu sìgá ọlọ́run dá lọ́lá wọ́n lọ́lá tọ́lọ́run dá ní pẹ́mi rẹ̀ ò ní gùn ẹmọ̀pọ́lá ńlá ni kẹ́mi èèyàn wọ́n wá ní ẹni tó wùn wá gbóòórùn ẹ̀ ń kọ́ èèyàn kan mu sìgá ó tu èéfín ẹ̀ sójú afẹ́fẹ́ èmi ò mú ṣùgbọ́n mo fi mú gbé aburú tí ó ṣe fẹ́ nìyẹn ju tẹni tó mú lọ Olúwa sì ní tẹ́kù fìtínẹ́ta látòsíbánà lẹ́bí nàdọ́là mínkún kásá Olúwa ní ẹgbẹ̀rún fìtínà tó ẹ́ pé ẹni tó fà nìkan kò ní ma lọ́dọ̀ ẹ̀ ẹni tí ń mu sìgá ẹni tó mu cocaine kò mọ ẹ tó mu Indian hemp kò mọ lọ́dọ̀ wọn gbogbo ẹni tó gbóòórùn ẹ̀ ẹni tó bá ní alápàtó wọná gbogbo ẹni tí ń jẹrin wọn jọ ń lọ ni láti jẹ́ ká máa gbé lálàáfíà àfi ká síra wa létí nípa bí kálukú ó ṣe máa gbé ní àlàáfíà kí wọ́n gbé lálàáfíà ní ó jẹ́mi náà ó gbé lálàáfíà. La kémi máa kọrin kò kàn mí bó bá ṣe wọ ṣayé ẹ ó kẹ ẹni tó mu sìgá ń sìn tó yẹ kí n ṣàlàyé fún irú aburú wo ni ó ṣẹlẹ̀ sí tó bá jẹ́ ẹni tó lè kàwé ni kó náà lọ sórí net kó lọ wo bí lọ́ǹtì rẹ̀ ó ṣe rí látara sìgá títí tó fi pa nǹkan yẹn tì màá lérò pé mo ń ṣàánú rẹ̀ wàrà mi ìṣàánú ẹ̀ mo ń ṣàánú ara mi mo ń ṣàánú gbogbo ẹni tó ń gbélé environment yẹn nítorí pé Yorùbá ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú táà bá wí fún ẹ̀rẹ̀ húnú rẹ̀ ń kọ́ kò níjà sùn lóru a ní láti sọ àlàáfíà wa gbogbo àwọn nǹkan tí wọ́n ti kìlọ̀ ẹ̀ fún wa ẹ jẹ́ á jìnà sí wọn nítorí pẹ́nikẹ́ni tí ò bá gbọ́ àwọn ìkìlọ̀ yìí tó bá fi wá kan àdánwò láti bẹ̀ kí àwọn padà kílèmù láìfò ẹ̀ yóò wọnú àwọn tí wọ́n para wọn pẹ̀lú ọwọ́ ara wọn. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì alhimiyati anilmọ́ọ̀bì alhimiyati anilmọ́ọ̀bì alhimiyati anilmọ́ọ̀bì òun ni ká dí gbogbo ọ̀nà tí sùtà lè gbà wọlé wá bá wa wá bá láàfíà wa wá bá ẹ̀mí wa gbogbo ọ̀nà tí sùtà lè gbà wọlé ká blọ́kẹ̀ẹ́ kó ku èyí tó jẹ́ pé ìkápá rẹ̀ ò sí fún ọlọ́run ọba nìkan ló lè decide. àwọn ọ̀nà wo ni ṣùtá lè gbà wọlé wá bá wa ó kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ gbọ́ alámà gbogbo alámà ààrẹ ọ̀kan lásọ yẹn ẹni tó ta kídìnì kan kò sí tàbí ṣùgbọ́n ohun tó súnmọ́ ni kóhùn gbó kú láìpẹ́ nítorí pé kejì ó react ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run fún wa lójú méjì tí nǹkan kan burúkú bá kó sínú ojú alákọ̀ọ́kọ́ tó kọ̀ tí ò jáde kí lè kejì ó máa ṣe lódodo òsì wà láwùjọ yìí ṣùgbọ́n òsì yìí ò tó kí wọ́n lọ ta kidney èèyàn ẹ rí i pé mo sọ lẹ́yìn dìtù pọ̀ wà lórí net wọ́n ní business táwọn ọ̀dọ́ ń ṣe jù ìgbà kan ohun táwọn èèyàn ń ṣe ni business ká máa ta ẹ̀jẹ̀ ara ẹni àbí kó lọ donate kó gbowó nísìnyí wọ́n rí i pé èlò lowó ẹ̀jẹ̀ bẹ̀tí kídìnì gbówó lórí bí ten million If àwọn tí ó sálápàtà àwọn tí ó fà lọ bí wọ́n ti ta àwọn tún ní tún wọ́n jà ń bẹ̀ bí five million jọ́mìnì ló wà fi wà náà wàkìrín lélẹ̀ reality ni real ohun tó ń ṣẹlẹ̀ nílé ẹ jẹ́ ká ti gbogbo lẹ́kùn táburú lè gbà ṣẹlẹ̀ sí wa àrọ̀sùlùláhì sallallahu alayhi wa sallam wọ́n wá fún ànábì nírò nípa pé ilé kan jó ní ìlú Madina gbogbo àwọn ará lé iná jó wọn mọ́lé ànábì wá ní mo ti sọ fún yín pé ọ̀tá yín nìna jẹ́ tẹ bá fẹ́ sùn lálẹ́ fatihuwa mo ti kìlọ̀ gbogbo ọgbà pé kẹ gbogbo náà lẹ́yìn Sheikh Salih Ibn Uthaymeen wọ́n ní ìdọ́gbọ́n dánilẹ́bi lọ̀rọ̀ yẹn jẹ́ látọ̀dọ̀ ànábì fáwọn tó kú pé lẹ́yìn tá ti kìlọ̀ fún yín pé kẹmọ paná ẹ̀dẹ̀ tún finá lẹ̀tẹ̀ wá jóná kú sẹ́yìn mọ iye ẹ̀mí tó ti gbọ́ Nàìjíríà ìyàwó àtọmọ àti gbogbo ọmọ nítorí pé èéfì jẹnẹrétọ̀ abá gbọ́rí ṣé síbẹ̀síbẹ̀ náà sáà sí kálukú ń pa jẹnẹrétọ̀ kó tó sùn lálẹ́ àlìhímíyàtà ní ìmúdí nìyẹn àwọn elétò ìlera sọ fún wa pé gbogbo àwọn mútọ̀ wa ta gbé sínú òrùn yìí sì tó bá dà kókò ta fẹ́ lọ ká mẹ́ṣọ̀ pa sílẹ̀kùn mútọ̀ wa kalẹ̀ torí gbogbo àwọn ẹlẹ́dà yẹn tóòrùn ti pa yẹn sóyé wọ́n ti produce àwọn kankan kalẹ̀ bí wa atẹ́gùn gbọ́dọ̀ blow at least five minutes ká tó wọnú mútọ̀ sáà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ta ló lẹ̀bi nínú àwọn ọ̀nà èyí tó súnmọ́ jù ta tún gbọ́dọ̀ tilẹ̀kùn mọ́ òun ni fífi láìlọ́nù ṣe mọ́ínmọ́ín lílo agolomíìkì fi ṣe mọ́ínmọ́ín torí pé agolomíìkì ẹ pé wọ́n jó pẹ̀lú lead àbí àbí kí wọ́n fi jókòó lead kí ni lead poison poison ni lead ìkan nínú àwọn ọmọ mi ó sick ó ní accident àwa fẹ́ ṣe x-ray fún ní Harmony diagnosis Center nílọrin ẹni tó wá fẹ́ ṣúùtì x-ray yẹn ó gbé ẹ̀wù kan wọ̀ mí ó wúwo bí òkè ni wàláì ọ̀hún yẹn wúwo tó jẹ́ pé mo gbé wọ̀ kó tó tó one minute mo ti ń làágùn gbogbo ara òun wá sá lọ ìgbà tó ní ẹdìmú àfa ẹdìmú ó wá sá lọ ìgbà tó wá ṣúùtì kí ní ẹ̀tẹ́ chá ó ló ti parí ó ní kí n bẹ́wò ìgbà tí ń fi bẹ́wò báyìí mo lọ fìdí kalẹ̀ tí mò ń mi túpetúpe ni mo á bí pé ẹwù yìí ṣe wúwo tó yìí ó ní mercury lọ́wọ́ àánú rẹ̀ àtàwọn nǹkan kọ̀ọ̀kan kí ló dé ó ní láti lè dá reflection x-ray yẹn padà mo ní kí ló ṣẹlẹ̀ ó ń torí pé tí x-ray bá kọjá lára èèyàn lẹ́ẹ̀kan báyìí wọ́n lágbákò rẹ̀ èèyàn lè bọ́m̀bẹ̀ téèyàn fi kú ẹ má bínú dàdé ṣé mo parọ́ kí ló wá ní kí kémi wà ń bẹ̀ fi wọ́ sá lọ ẹ ó ní ṣe bọ́ọ̀mọ yín ni ṣe bọ́ọ̀mọ ti yín ni ntọ́ yorùbá ní kú ọmọ ní ọ̀pá àyítalẹ̀ tó fi dórí scan táwọn obìnrin ń ṣe àwọn bàbá ò ní bínú tó ní mọ̀mọ̀ kí wọ́n ní àmánàtì ilmiyya ohun tá ń pè ní àmánàtì ilmiyya ni káfọkàn tán ni lórí ohun tó mọ̀ pé kò ní jàmbá kéèyàn lọ sí ultrasound kìí ṣe nǹkan rí o. ojú àwọn tójú wọn tó ni mò ń sọ yìí o kò sí irọ́ pípa ń bẹ̀ lọ́ka nípa àwọn ohun tó relate mọ́ ultrasound scan lórí net torí pé iná tí wọ́n fi ń ra obìnrin níkù tó fi lọ ń rí rídìí ohun tó wà nú yẹn wọ́n ti mú machine yẹn kúò sóyè àwọn ohun tó wọlé yẹn ò kúò ìmù tó fi dórí fructose ọlẹ̀ ẹnu gangan jẹ̀níìnì tí kìí bá ń ṣe pé under advice àwọn tó jẹ́ midwife under must o nídìí kó wá lọ ṣe scan tọ́lá lómi ìgbàjẹ́ débi pé scan yẹn bí a ń jẹ gúgúrú ni kò wá mọ implication àwọn tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ọ̀dẹ̀ wọnú alẹ́ emiyata ni mo bì títí lẹ̀kùn máwọn ọ̀nà taburú lè gbà wọlé ká má débẹ̀ rárá àyàfi tó bá di inda àdọ̀rú rọ̀ tó bá di làlúrí pé ààrí mísì mọ́ àfi ká gbàbẹ̀ lọ ẹ̀rí pé gbà tó lu wá ka àwọn nǹkan tá a gbọdọ̀ jẹ nínú Quran kalẹ̀ ọlọ́ni gáírà gáírà báàgín wàlá ọlọ́ni yàtọ̀ sẹ́ni tó fẹ́ dáràn tó bá jẹ́ pé ìnira ló mú yín débẹ̀ báwọn olùmọ́ṣe máa ń tu fún wa olùwàlàbọ̀dọ̀ jẹ ẹran tó kú fún rẹ̀ orúmọ́ta àlékún almaitatu wàdàmù wàlámùlẹ̀ ìzír àbí olùwàlàbọ̀dọ̀ jẹ ẹran tó kú fún rẹ̀ ẹ gbúdọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹran ẹ gbúdọ̀ jẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run bá ní àtẹran tí wọ́n dárúkọ nǹkan míì sí yàtọ̀ sórúkọ olúwa ṣe suratul maida àbí tá a bá fi ìbàdàn pé yóò jẹ maida ṣùgbọ́n tá a fi sa kípè maida sóyé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé yorùbá ní èdè kálukú ló fi ń kéwú àwọn adékun àwọn sọ pé ìnà àtó ìnà ṣé nà ó wà nù kéwú Naam. Inú Súratul Ma'ida, Olúwa ní ẹni tó bá jẹ́ pé famani turra ghayra báàrí wàlá àdì. Ẹni tó bá jẹ́ pé ìnira ló mú débẹ̀ kìí ṣe pó fẹ́ fa olé tí òfin ọlọ́run kìí ṣe pó ya ọ̀daràn ọlọ́ni fàlà ìfmàlè eléyàn lẹ́sẹ̀ nú tí ìbá ṣe pó di kàrá ń gídá lọ sí ultrasound èsè nǹkan eré ṣùgbọ́n tó bá di kàráǹgídá pé àwọn ah, àrí nǹkan tá fẹ́ sí àfi ká ṣe nǹkan yìí a mọ̀ pé ní ọ̀ndà dọ̀rúrọ̀ tóró wọlé sínú alìmúyẹ́ta anìlmọ̀ ìkẹta òun náà ni nínú àwọn òfin tá gbé istifrak mawaside fasida àwọn ohun tó ti bàjẹ́ lára ká mẹ́ṣọ̀pá mú wọn kúrò níbẹ̀ ẹni tó ní cancer ń sìn breast ó ti wá wú wọ́n ti ṣe test àti rí pé o kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí the first step ni pé wọ́n kọ́kọ́ amputate ẹ̀ lẹ́yìn náà tá a bá mọ nǹkan míì tá a lè lò tó dáa jùrú kẹ́mọ̀ yẹn lọ so that's the reason why táwọn náà fi pariwo pé back to alternative therapy ẹ padà alternative medicine anyway ẹ padà sórí àwọn ọ̀nà míì tó jẹ́ ìtọ́jú tó dájú yí lọ eléyìí ni wọ́n pè ní àmánàtì ìlmíyà nìyẹn àánú òdúró sórí pé dandan dandan eléyìí náà alágbọ́dọ̀ máa lò lọ torí pé wọ́n ti rí pé ìsà ń pẹ́kẹ̀ lọ ohun tá a pè ní ìtọ́jú òun ni ká mọ̀ nípa pé ẹnìkan níṣòro báyìí tó bá dẹ̀ lo nǹkan báyìí tọ́lọ́run bá fẹ́ yóò gbádùn ìgbà tó wá di pé a ti mọ ìṣòro kan pé ṣòro tẹ̀yàn nínú àwa tọ́jú èèyàn mẹ́wàá èèyàn mẹ́jọ wá kú èèyàn méjì lóye sá àchífù nìyẹn ó nídi ká máa pariwo pé ṣáà ní padà wọ́nà ní ìbáyìí ìdí ni tó fi jẹ́ pé mímọ̀ nípa àwọn nǹkan tó lúwa dá fún wa tó jẹ́ natural láti fi tọ́jú àwọn sickness wa irú àsìkò yìí dandan ló jẹ́ ṣùgbọ́n má jẹ́ ká gbàgbé pólúwa sọ pé wala taqfu ma laysa bihi ilm ohun tí ìmọ̀ tó dájú nípa ò bá sí fún yàn mọ́ dáṣẹ̀ lè lágbọn pé ó wá mímọ̀ díẹ̀ lágbọn títọ́jú àwọn àìníra kan ìmọ̀ yẹn náà ò kólẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀ràn téèyàn ó dá iṣẹ́ rẹ̀ yàn níka tí ìmọ̀ yẹn ò bá kólẹ̀ àwa náà nídi báńtù èyàn dẹ̀ nídi kó tẹ̀síwájú lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ ìgbàlódé láti lè lo àwọn ìmọ̀ yẹn fún àwọn nǹkan tó wà nílẹ̀ tá bá nílẹ̀ eléyìí ó jẹ́ ká lọ síbi àwọn àìlera àbí àwọn ìṣòro ọlọ́run kó bá dúpẹ́ fún alájíwa ṣe akígbe àbí àti gbogbo àwọn tó ń sàtìlẹ́yìn fún èròǹgbà àwọn tó fi di ohun tó fi di mímú ṣẹ báyìí ta fi láǹfààní àti dojúkọra bára wa sọ̀rọ̀ báyìí ọlọ́run kó bá dúpẹ́ fún wọn kọ́lọ́n kó gbà ní ìbádà fún wọn àti fáwa náà eléyìí ó jẹ́ ká ẹni tó bá lè lọ gbìyànjú láàrin pàápàá jùlọ ẹ̀yin tá a jọ jẹ́ ọmọ kéwú ẹgbẹ́ mi irú àsìkò tá a wà yìí sóye yálà bí ó tà dàbí alára mọ́ tọ́ra àwọn èèyàn ti gbọ́n ọpọlọ wọn ń ṣiṣẹ́ lẹ̀jú tó wọ́n gan tó fẹ́ gbé rọ́kalẹ̀ fún wọn lọ ṣùgbọ́n nírú àsìkò yìí ọmọ èèyàn ò lè sẹ̀mí àmọ́ síkì náà ní sáà nǹkan ta bùkátà ká lọ wá ìmọ̀ tó dájú àsìkò yìí ni ká mọ̀ nípa báwo la ṣe tọ́jú àwọn àmúrọ̀d lọ́nà tó dá wa lójú láìpẹ́ yìí ẹnìkan sọ̀rọ̀ kan lórí nẹ́ẹ̀tì nínú àwọn mi nípa ìtọ́jú torí mo ti bá wọn lórí nẹ́ẹ̀tì tipẹ́ wọ́n sọ̀rọ̀ nípa nǹkan kan tá ń pè ní vinegar vinegar water òun lárúbá ń pè ní khal general name ni khal èyí tí wọ́n bá sàdá yẹn wọ́n lè pè ní khal tufa àbí abiyad àbí khal aswad ṣùgbọ́n orúkọ rẹ̀ gẹ́gẹ́ ni vinegar water ẹni yìí sọ nípa béèyàn ṣe lè lo vinegar fún ara títa àtara yíyún tẹ́lómi bá wẹ̀ tán tí ó máa jára jẹ́ bá ṣe lè lo water tí ó fi lọ ẹni wá tẹnumọ́ pé fẹ́nìká wọ̀ta dá tó pọ̀ jù ẹlò fọ́mù ìjọ ó dá bẹ́ẹ̀ ni bọ́n sí sọ nìyẹn èèyàn kan wá sọ́dọ̀ mi ó gbọ́mọ̀ kó ló dání ó láfà ẹ̀dá kan wo fídíò yìí tó ní gbé káàlì síbẹ̀ ó ní kìíní ni mo fẹ́ rà ẹ̀yàn mẹ́ta fún ẹ̀rí ọ̀kan wá ń jẹ́ mi pé torí tí ẹ̀kọ́ wa fi kọ́ wa ni pé gbogbo èèyàn tó bá wá láti takò ń fẹ́ ra nǹkan báyìí kẹta fún lásán ni ti ń ìwù tó bá ní báwo lòun ó ṣe lò sẹ́mọ̀ pé nǹkan lẹ prescribe fún kó lọ béèrè prescription yẹn lọ́wọ́ ẹni tó sọ fún torí tó bá sọ fún pé kó lò bákan tó bá yíwọ ìwọ ọlọ́mà dáhùn fún wọ́n ti ta fún tán ó fẹ́ máa lọ mo wá pè mo ní madam ni ẹ wá sẹ́yìn lẹ fẹ́ lo kíní ọmọ yìí mi yìí ni mo tó dé yín padà gan ohun tẹ́mi mi rò bẹ́ẹ̀ lórí ẹ fẹ́ lo ẹ̀yìn ó nìyẹn kí lẹ fẹ́ fún yóò dá sọ pé gbogbo ògùn lọ pé dá fọmọdé mo ní ẹjọ́ ọmọ fọlọ́m̀bẹ ẹ má lo káàdì o ó ní kí ó ní àfa ńláńlá ló sọ̀rọ̀ ńlódodo òun ni pé tẹ bá ń lo káàlì fọmọdé egun àwọn ọmọ èèyàn máa dìké ni o torí acetic acid ni o wọ́n ti dilute wá sí five percent síbẹ̀síbẹ̀ náà àgbákò ni o fọmọdé ó ní ah, ẹwọ ọ̀rọ̀ yín ò yéèyàn táwọn kan bá ní kéèyàn ó lo nǹkan ẹ̀yìn kó tún pé ẹgbẹ́ ah, ah, mi ti sọ tèmi àmọ́ náà tẹ̀lé mi yà mọ́ pé lọ́lọ́ tẹ bá ń lo káàlì fáwọn ọmọdé tó lu wa bá fẹ́ àmọ́ yóò ní K-leg nínú àwọn side effect ẹ̀ nìyẹn bí káàlì ṣe dà tó bákan náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n slow yóò tásìkò tó yẹ kó rìn tí a mọ̀ yóò ní strong ẹ bá lo nǹkan míì fún wọn ó wá ní kí lòun lè lò mo ṣẹ̀ wá sọ fún pé ẹ lọ wá álọ̀mù àtomi gbóná àti nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ó ti yé ẹ̀wọ̀n kí báwọn bàbá wa ṣe máa ń sọ nìyẹn wọ́n máa ń fi àwọn kankan pamọ́ wọ́n ò kó ń tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ìwé ni kí ni ìlọ́wà ṣùgbọ́n yìí mọ̀ pé mi è ṣe bẹ́ẹ̀ àbí ṣèkì mọ́ ṣe bẹ́ẹ̀ á sọ lásọ tán ni torí pa afẹ́pọ̀ sàǹfààní fún wa bẹ̀mú kan lọ lábẹ́ pé gbogbo nǹkan tíyàn bá fẹ́ ṣe ó da kéèyàn wá ìmọ̀ tó dúdú ìmọ̀dẹ̀lélẹ́yìí ọ̀ bí mẹ́nìkan

ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fi nǹkan mọ àwọn èèyàn pé ewé kìnnìbò tí ń wo ni ó ṣoògùn kan báyìí lódodo sí ni ṣùgbọ́n kí ló tún lè tara ewé yẹn ṣẹlẹ̀ ẹ rí i pé bá fún wọn kọjá síwájú bẹ̀tí rásìkò yìí ẹ jẹ́ àmọ́ try láti sún síwájú from there sóye àwọn tí wọ́n lọ fún orthodox àwọn náà nílé challenge wọn nígbà tó bá rí i pé àwọn cases àwọn rí pa succeed lórí rẹ̀ bákan náà ni ò dẹ̀ sí ẹni side effect kankan tó tó burú fún délé anídìí àti gbìyànjú ẹ̀ nítòdodo lọ́jọ́ wọn àná àwọn àfáà tó bá dìde tán fẹ́ mọ sọ̀rọ̀ nípa báwo láti mọ wà lálàáfíà agbọn ibi sábà máa ń rán òun náà ní spiritual aspect ọ̀rọ̀ síhìrù báwo láti lélé jínú jáde lára ẹni tó kó sí tóyé torí pé àwọn àìlera kan agbódegba àwọn àìlera yẹn àwọn àǹjẹ̀nú ni bí ètò ọ̀sà sí ni èyí wọ́n fi porí ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tí ilẹ̀ fẹ́ mọ mọ́jú lára àwọn àfà tó dìde tí wọ́n ń sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ wọ́n ti dárúkọ náà àwọn àfà tá a bá lórí rẹ̀ nílẹ̀ Yorùbá yìí ń gbà yẹn Ọlọ́run abiyọ́mọ́ ti kúrò ẹ̀mí wọn dákan Ọlọ́run jẹ́ wọ́n gùn lẹ́mìí Sheikh Isa Akindele bákan náà mo bá Sheikh Sikulai Safi'i tó yẹ mọ báwọn náà mẹ́ẹ̀ nípa kan mọ sọ̀rọ̀ nípa ìlẹ́jì ṣẹ̀rẹ̀ yìí gba ojú ọ̀nà báwo la ṣe lé jìnnù jáde báwo la ṣe lè ṣe gbá báwo la ṣe lè ṣe àwọn wò pé àwọn àìlera bíi dr damu hypertension diabetes sóyè anemia appendix ṣé dandan ni ká sọ operation wọn is it must àwọn náà ń tètè ń sọ operation tá a bá lọ sọ́dọ̀ àwọn bàbá wa tó bá pẹ́yìn bá ní appendix wọn ò ní kẹ̀kẹ́ appendixotomy ìmọ̀lẹ̀ kò ṣe fún yàn bí wọ́n kọ́ lè fìyàn sórí àwọn flagyl now yes conservative treatment wọ́n kọ́ fi sí tó bá lọ tún rí pé kíní o padà gbà mọ́ á padà ṣe kíní náà ni so yé but ṣé nǹkan kan wà nínú àwọn nǹkan tọ́lọ̀ ń dá fún wa yìí èyí tó jẹ́ pé ta bá lò ó tí ọlọ́run bá fẹ́ àní suppression yẹn mọ́ ìbéèrè ni òṣó wà tẹ́ ẹ̀ bá dá mi lóhùn ìdáhùn ní pé wà tó sì dájú ṣùgbọ́n ọ̀lẹ́ èmi àti yín mi ò já ṣiṣẹ́ tó bá sì gẹ̀tì nítorí pólúwa wọ́n ti ń kọmi kéwúmí torí pólúwa ò sọ àìlera kan kalẹ̀ àyàfi pé olúwa sọ ìwòsàn náà kalẹ̀ alimahu wajahilahu anábì láwọn tó bá mọ̀ ni ó mọ̀ àwọn tí ó mọ̀ wọn kàn ní mọ̀ nípa ẹ̀yìn bàbá àgbàlagbà kan wà wọ́n ti ṣàìsí ọlọ́run kó bá gbàgbọ́ wọn bàbá yẹn jẹ́ mùsùlùmí wọn mọ̀ nǹkan méjì nǹkan yọ kánà bàbá yẹn mọ̀ kọ̀wá sẹ́ńtọ́ gbà lẹ́tí bàbá yẹn fi kú fibroid náà bàbá yẹn mọ́ nílùú wa wàláhì láàrí tó bá ti ń rọ̀ ní fibroid ń gòrò bàbá bàbá lágbájá yóò pọ̀ lórí sí mẹ́ta ni ọlágbò tí bàbá yẹn ó ṣe fún bàbá yẹn tún wá ń gbowó yóò pẹ́ ni tí ó ṣe fún ìyàwó òun ó kàn fi sàánú òun ni pé mo fún ọ nídìí rẹ̀ kò í gbowó tí mo bá lóko wá lórọ̀lẹ́ níbọ̀ já kinní rẹ̀ wá tó bá ṣe fún ọ tó lò lẹ́ẹ̀kẹ́ nílò lẹ́ẹ̀kejì tó bá jáwọn èyí tí ó kọ́ọ̀tì èmi òun ríru ọlọ́run rí kí ní ó kọ́ọ̀tì wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó wálẹ̀ báyìí tó fojú ẹ̀ rí lẹ́yìn ẹ̀ tó bá lọ sí scan wọn kò sí mẹ́mọ́ tó bá jáwọn èyí tí wàá bí bí ọmọ yóò sì kúrò lára lé ọmọ tẹ́ni yóò bí sílẹ̀ báyìí nílùú wa mo búra lókọ ọlọ́run gbogbo ìrún tọ́mọ bàbá yẹn mọ̀ nìyẹn pé tún gbowó à ń sọ ń gbà yẹn o ilé kan náà mẹ́ wọ́n pè lórúkọ kan àwọn máa ń ṣe àgbo ẹ̀jẹ̀ dòní ilẹ̀ Ifá lọ àbí wọn mọ nǹkan méjì ju oògùn ẹ̀jẹ̀ lọ oògùn ẹ̀jẹ̀ ní oṣù ju síbì kan lọ tẹ bá sọ pé ẹnìkan ní 10% percent eight percent wọn pè kó agba síbì kan mo dákọ̀ tí wọn tó ń bẹ láyé iṣẹ́ ẹ̀rẹ́ ni wọ́n dìde wọn pè oògùn ilé Ifá lọ wọn mọ nǹkan mi síbi ẹyọ kan tó bá ti lò pẹ̀lú ògbọ́lá lẹ́yìn pípadà sí láàbù wọn béèrè ni pé pàǹtì ẹ̀jẹ̀ mélòó ló gbà bẹ̀tírú àwọn nǹkan wọ̀nyí wà ní abáyì àwọn nǹkan yìí ń lọ ẹ jẹ́ ká súnmọ́ àwọn ẹ̀ta bá rí pọ́ mọ̀ nípa àwọn nǹkan àtàwọn àgbàlagbà bẹ̀tẹ̀ wá jẹ́ káwà ṣiṣẹ́ lórí ẹ̀ pé sẹ́lẹ̀ yìí ò bewude àwọn kan náà ń bẹ tí Islam kọ̀ mo nífẹ̀ẹ́ sí àti máa ṣe eléyìí èèyàn kan ló fẹ́ kọ́ a ní oògùn warapa tó dájú kálukú àti mú bí atọ́kùn ètò ṣe dáhùn sí mi lọ́rùn lẹ́ẹ̀kan tí ní ẹ mú gbogbo ìwọ́n tó bá ń bárò jẹ́ yá ọ́ ẹ̀rì pé ọ̀rọ̀ tí mo sọ ní ò nídìí à ń kàn kankan lẹ̀ tó yé ṣùgbọ́n ọmọ fẹnu dára sí yẹn lọ́rùn gbà mí tẹ láwọn ọ̀rọ̀ yìí dù ọlọ́run bá lékún dáadáa wọn. bàbá ìlú òun fẹ́ kọ́ kálukú ti mú bárò ológun eléyìí dájú ó ni wọ́n ta ni ò ní gbọ́rù rẹ̀ wárápá ọlẹ́ ha kí ló dé gbogbo kálukú tó ń bá rò kálukú ju báyìí rọlẹ̀ nígbà eléyìí ó ṣe kọ ó ní tàbí kẹ ya ajá yẹn bá rà ẹ wàá fi bí ijọ́ mẹ́ta pa ajá yẹn tẹ́ níjó jẹun lẹ́yìn ọjọ́ kẹta ẹ wàá ọ dárúkọ ẹran kan ẹran yẹn kọ́mọ̀ téèyàn lè rí o láàrin ìlú apá ẹ ṣé mọ̀ pé ajá tẹ́lẹ̀ tẹ́bi ò bá pa ẹran ò ní lọ ká tó sọ pé bí ti pa mo gbẹ́ran ẹnu kò jẹ ohun tó bá jẹ the last one tó gbé mi báyìí yóò pọ̀ gbogbo ẹ̀ padà rẹ̀ ohun tó bá ti wá pọ̀ kalẹ̀ tán ẹ wàá kó èkó ajá yẹn ẹ wàá fi àwọn nǹkan kan kún ẹ fi ṣe àṣejẹ fún ẹ rí i pé àtàdáwì ṣẹ́rẹ̀ yìí la pe àkọlé ọ̀rọ̀ yìí ìṣèwòsàn lọ́nà tó bá sẹ̀rí àmú sẹ́lẹ̀ ibá sẹ̀rí àmú èpo ajá ṣùgbọ́n táwọn èèyàn tí ṣòro bá dójú ẹ̀ táwọn ìbéèrè yẹn mọ́ mi ṣe yóò lọ ẹ ìṣòro ń lọ ni ó sẹ́lọ̀n lálìkẹ́ àmọ́ ah, nígbà ọlọ́run náà mọ̀ pé mọ́sà òun ni ò fún mi lálàáfíà abẹ olúwa àdánwò tí ó tú àṣírí ìgbàgbọ́ wa tí ò ní sí mọ́ ọlọ́mọ gbé wa ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó máa jẹ́ o ọ̀rọ̀ dẹ̀dù sọ ṣùgbọ́n ọ̀ràn lọ̀rọ̀ tí wọ́n bá sọ kalẹ̀ tán àti dúró ti ní ṣòro bẹ́ẹ̀ ni gbígbọ́rọ̀ dá o ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá gbọ́ tán àfi kéèyàn lò ìdí ni tó lu wa fi sọ pé wailu likulli afakin afim yasma'u ayati llahi tutla alayhi thumma yusirru mustakbira ka'an lam yasma'aha fabashshirhum bi'adhabin alim ọlọ́run ní ẹgbẹ́ àtòfò ọlọ́run kan ọmọ báwọn tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ayé wọn ò yípo bíi pé wọn gbọ́rọ̀ ọlọ́run náà ọlọ́run ẹ bá mi fún wọn nírò pé ìyà tó lé ọ̀jẹ̀ tiwọn ọlọ́run níjọ́ jẹ́ pẹ̀lú kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ lọ́lọ́run bá lè kọ́ láníyà yọ lẹ́dínà àmàlú lima taquluna ma la taf'alun kabura maqtan inda Allahi an taqulu tó tóbi ni kẹ́ẹ̀ máa sọ̀rọ̀ kó má fi ṣiṣẹ́ èmi àti yín ọlọ́run bó ṣe wá lẹ́ni tó jèrè lára àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run bó ní fi àdánwò bú tí sọ ní di kèfèrí ọlọ́run ní fi kàn wá ẹ̀yin ọmọ ìyá wa kò pọ́síbù fẹ́nikẹ́ni tó wá sáyé tí ó sì gbáyé kọjá tí ó kù tí ó lọ pàdé ọlọ́run tó sì fẹ́ wà lè jẹ́ náà ó pò wọ ọlọ́run ìfàdánwò bí student ń lọ sí school ni tó bá ti dàsù exam kò ní lọ mọ́ ṣé yóò kò ní kíláàsì tó wà àdánwò yìí ṣe okùnfà pahùn okùnfà gbéga ní fólùgbàgbọ́ nígbà tó bá ti pass yẹ tọ́lá inú rí pé tọ́mọ bá attend class nígbà exam tó bá ti pass ọ̀dọ̀ ọmọ táàmà yìí ọgbà kòkè ní òun tún wá fún lẹ́bùn bẹ́ẹ̀ náà ni ìgbà tọ́lọ́ bá má dán tí ohun tó bá wí lọ́rọ̀ ohun tó bá náà mọ̀ débẹ̀ àní débẹ̀ wọ́n wá dúró ṣinṣin lórí ohun kan yẹn ọlọ́run ni lọ́jọ́ tí wọ́n bá kú àwọn màlẹ́kọ̀ sọ̀kalẹ̀ wá fún wọn ní ròdùnú ọlọ́run jẹ́mi àti yóò jẹ́ kan lára wọn abẹ́ olúwa má ṣe ramadan ilé ilẹ̀ ọ̀kan tó kù fún wa jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé wọn lọ lórí dáadáa ní kó ọlọ́run jẹ́ ká máa ṣẹ̀mí lórí àlékún nínú àgbọ́yé àti nínú oore tayé àti tàlùkìyàmù ibi ni a dúró sí subhanakallahumma wa bihamdik ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك bó fẹ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn kan tó fẹ́ ká ṣe ni pé ká treat àwọn sickness kọ̀ọ̀kan àti àwọn treatment wọn ní ìlànà ti apps àti àwọn kan tó jẹ́ natural bẹ́tà ayé yẹn kò ṣe bẹ́ẹ̀ sí mọ́ bóyá tàbá kírun tán tàbí àmì ètò tí wọ́n ṣe níbi question and answer ó ṣe é ṣe ká lè débi irú àwọn eléyìí asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.